الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير خلق على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدعوك فون الله وبا أترى لكم كاتي لكم جفان صلى الله عليه وسلم ينا كتيتوين يتوى هدى وبشرى eléyìí tí yóò máa wáyé ní òní tí a mọ̀ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Ramadan kí ni ọ̀n ti dá méjì abẹ́lọ́n kí ọlọ́n kí ó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a fi ara balẹ̀ láti jàǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan láti inú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí kí ọlọ́ọ̀bá kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú ọlá tí ń bẹ fún ìpèpè fún salat رضي الله عنه بذلك أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا متفق عليه النبي صلى الله عليه وآله وسلم wọ́n ní táwọn èèyàn bá máa ládàá tí ń bẹ nínú pípé fún sọ́láàtì àti dídúró ní sáfù alákọ̀ọ́kọ́ ni ملادات eeyan ba wọ́n ti على be تنوار بيانجو لا تجاني توقف في tí tí wọ́n gbìyànjú láti jáni tí ó dùn sáfù alákọ̀ọ́kọ́ tí wọ́n ráàyè rẹ̀ láì ṣèmúje wọn àbá ṣèmúje nítorí ẹ̀ Imam Bukhari àti Muslim ló gbé jáde eléyìí fi hàn pé ọlá ńlá ń bẹ fún kéèyàn jáni tí ó fòpè fún sọláàtì ọlá ńlá ń bẹ nù kéèyàn dúró ní sáfù alákọ̀ọ́kọ́ nínú sọláàtì wọn náà má jáfara gbìyànjú láti jáni tí ó máa pòpè fún sọláàtì á sì rí pé láwọn àwùjọ ti wá ìmọ̀ wọ àwọn èèyàn láti ṣe lè máa mú ju kún jáni tí ó wọn wá sọ pé bàbá làdá ni ìgbà mi wọn fi ń ṣe yẹ̀yẹ́ ni so yàtọ̀ sí bàbá lè máa mú wọn jẹ lè máa mú owó wọn ju kí wọn jẹni tí wọn máa pèpè fún sọláàtù lọ nígbà tó sì ṣe pé ọlá ńlá ń bẹ fún kájẹni tí wọn máa pèpè fún sọláàtù. معاوية ابن أبي سفيان رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أخرجه مسلم àwọn ẹni tí ń pèpè fún sọlá àwọn náà lọ́rùn wọn ó gùn jù ní ti dáadáa tó bá dijọ́ gbẹ̀ndà kìyà olóńgbọ́tà nàbí sallallahu alaihi wasallam sọ pé olùpèpè fún sọlá àwọn lọ́rùn wọn ó gùn jù ní ti dáadáa tó bá dijọ́ gbẹ̀ndà kìyà Al-Imam Muslim ló gbà wá eléyìí náà ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún kéèyàn jẹ́ni tí ó máa pèpè fún sọlá ọlá ńlá tí ń bẹ fún ó tó láti mú èèyàn dání tí ó tiẹ̀ lọ jẹ́ pé kò ní iṣẹ́ mi tí ó máa kó pèpè fún sọlá tù nítorí àwọn oore ńlá ńlá yìí wàyí o eh, kí wọn ló dé tó fi jẹ́ pé ó wu púpọ̀ láti ṣe lè máàmù tó kọ́ pẹ́pẹ́ fún sọ́láàtù wọ́n lè sọ pé bẹ́ẹ̀ ni ìdí tó fi wù ẹ́ ni pé aṣíwájú ni lè máàmù yàtọ̀ sílẹ̀ yìí lè máàmù lànàbì sí wọn nàbí sallallahu alayhi wa sallam la yaf'alu illa al-afdal ànàbì ò sì ní ṣe àfitọ́ lọ́lá jù so wọ́n sọ pé ànàbì nìyẹn ìtòsí dájú ni pé òwe sànàbì torí ẹni Umar ibn al-Khattab radiyallahu anhu ló fi sọ pé lawla al-khilafatu lawla al-khilafatu la kuntu mu'adhdhina tí o bá ṣe ti àrólé tí mo jẹ́ fún anabi sallallahu alaihi wasallam tí iṣẹ́ pọ̀ wájú mi èmi náà bá jẹ́ ẹni tí ó máa pèpè fún sọ́láàtì torí ọ̀dà púpọ̀ kéèyàn jẹ́ ẹni tí ó máa pèpè fún sọ́láàtì ọlá ńlá ń bẹ́ẹ̀ orí ńlá sì ń bẹ́ẹ̀ tá a bá gbàgbé nínú àwọn àlàyé bá ti ṣe máa pèpè fún sọ́láàtì àti rí ìpèpè fún sọ́láàtù ti Bilal ìpèpè fún sọ́láàtù ti Bilal ní ayé anabi muhammad sallallahu alayhi wa sallam ìpèpè fún ti tẹ ó ṣe àkójọpọ̀ àwọn gbólóhùn mẹ́ẹ̀ẹ́dógún àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àánú ti bilal òun náà ni allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ó di mẹ́rin ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ó di mẹ́fà ashadu anna muhammadan rasulillah ashadu anna muhammadan rasulillah ó di mẹ́jọ. حي على الصلاة حي على الصلاة ó di mẹ́wàá حي على الفلاح حي على الفلاح ó di méjìlá الله أكبر الله أكبر ó di mẹ́ńlá لا إله إلا الله ó di mẹ́ẹ̀ẹ́dógún eléyìí ó jẹ́ ohun tó wá nínú pèpè ti Bilal radiyallahu anhu ó pàtàkì púpọ̀ kó ká ṣàkíyèsí nígbà tí wọn náà bá ń pèpè fún sọlá kó lè bá a máa ń tó ń ṣe kó kàn má jẹ́ pé òun kàn forí fabricate tó wọ̀ ọ́n. ìpèpè fún sọláàtì irú èwo ni wọ́n ṣe tó bá jẹ́ ti bilal ni bí bilal ṣe máa ṣe nǹkan rẹ̀ níwájú anabi muhammad sallallahu alayhi wa sallam ìpèpè tiẹ̀ ṣe àkójọpọ̀ allahu akbar mẹ́rin níbẹ̀rẹ̀ allahu akbar allahu akbar allahu akbar allahu akbar a rí i pé mẹ́rin tọ́ bẹ́ẹ̀ ni bilal máa ń pèpè fún sọláàtì oríṣìí kejì òun náà ni ìpèpè ti abu mahdura radiyallahu anhu. tí ẹ jẹ́ gbólóhùn mọ́kàndínlógún gbólóhùn mọ́kàndínlógún a jẹ́ pé mẹ́rin kún tiẹ̀ ó fi lékún sí ti Bilal àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́rin kún tiẹ̀ ó lékún sí ti Bilal ibi tó sì ti wá ó ti yé tó o gbàgbé àlàyé tá a ṣe síwájú wípé irú ti Bilal yìí gangan ni ṣùgbọ́n àfikún tá a pè ní at-tarjih ọwọ́ àǹbẹ̀ wíwí gbólóhùn ìjẹ́rìí méjèèjì ní jẹ́ẹ́jẹ́ náà lẹ́ẹ̀mejì méjì. méjì kó tó wá dípá tún gbọ́n sókè wì yẹn ni pé ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah tába fi méje lé kún méje lé ó di mẹ́rin tába fi mẹ́rin tába fi kún mẹ́ẹ̀ẹ́dógún ó di mọ́kàndínlógún kó tó wá di kó tún gbọ́n sókè an la ilaha illallah tó eléyìí òní Abu Mahdhura tó bá yẹ pé irú rẹ̀ náà lọ fẹ́ pè kọ́ dàmà tó bá ti dàmà báwọn kò sí pé ẹnìkan sọ pọ̀ ṣàṣìṣe oríṣi pèpè ẹlẹ́kẹta ó dà gẹ́gẹ́ bíi ti Abu Mahdura yìí náà bíi ti Abu Mahdura yìí gẹ́lẹ́ wípé mọ́kàndínlógún náà yàtọ̀ sí wípé àyọkúrò kan wà ń bẹ̀ àyọkúrò Allahu Akbar méjì àyọkúrò Allahu Akbar méjì níbẹ̀rẹ̀ ìyẹn ni pé tó máa bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ pé Allahu Akbar Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله إيتو تما سيكوي كو سياتو ناني بيبي بلوتي أبو محظورة تا بلوري سكيجي أيا فيني بي الله أكبر الله أكبر تباري نبيتي ألاكيجي الله أكبر ماني ìní ọbẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́kẹta yìí Allahu Akbar méjì ní ọbẹ̀ rẹ̀ yàtọ̀ sílẹ̀ kò sí yàtọ̀ mímọ́ oríṣi pèpè ẹlẹ́kẹrin òun náà ní kọjá pé gbogbo gbólóǹtà wù ń bẹ̀ kọ́sájà méjì méjì méjì méjì la ilaha illallah nìkan ní ọjà yọkan eléyìí tó túmọ̀ sí pé yọ jẹ gbólóǹ mẹ́tàlá Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an ilaha illallah ashhadu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 رضي الله عنهما قال كان الأذان على عهد رسول الله صلى الله عليه وآله وسلم مثنى مثنى والإقامة مرة مرة إلا أنك تقول قد قامت الصلاة قد قامت الصلاة أخرجه أبو داود والنسائي بسند حسن Ibn عمر أني نيايا النبي صلى الله عليه وآله وسلم بأنت سمعنك wọn ti ṣe máa ń pèpè fún sọláàtì ní pé gbogbo gbólóǹkọ̀ọ̀kan méjì méjì péré وو أما gbogbo بس إقامة tó bá fẹ́ ṣe kọ́mà yàtọ̀ sí la ilaha illallah ò ti parí ọ̀rẹ́ ọ̀kan lẹ́lẹ́yìn tó bá fẹ́ ṣe kọ́mà wọ́n mọ̀ wí gbólóyìn kọ́mà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ sí kọ́dékọ́mà ti sọ̀rọ̀ kọ́dékọ́mà ti sọ̀rọ̀ àwọn òwìlẹ̀ méjì lọ́ngbọ̀n o lọ́ngbọ̀n yìí o so yẹn ni pé bá a ti kọ́mà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá dórí kọ́dékọ́mà ti sọ̀rọ̀ ẹ̀mejì láti kọ́dékọ́mà ti sọ̀rọ̀ kì í ṣe ọ̀kan rú ìtẹ́yìn máa ń ṣe yẹn nítorí pé àdìtì tí ìmáàmù kò fẹsẹ̀ kò kò tọ́ka sí tí wọ́n fẹ́ hadithi fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n kò tọ́ka sí tí wọ́n fẹ́ wọn náà ní hadithi pé anas ibn malik radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam ó pa bilal láṣẹ kó máa pèpè fún sọlá àtìlẹ́ẹ̀mejì kó máa wí gbólóhùn ìpèpè fún sọlá àtìlẹ́ẹ̀mejì méjì àmọ́ tí ó bá ṣe kó máa kó máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́mọ wílẹ̀ kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé kọ́dọ̀kọ́ mọ́tò sọ láti náà ìkànnì òwe torí nípa rí rìwáyà Bukhari kan illa lafdal iqama àyàfi gbólóhùn kọ́dọ̀kọ́ sọ̀lá àyàfi gbóná kọ́dọ̀ kọ́mọ̀tì sọ̀lá kò ní wílẹ̀ kan méjì ní òwìlẹ̀ ilẹ̀ ẹ̀gbọ́n yẹn já sàtúnṣe o kọ́dọ̀ kọ́mọ̀tì sọ̀lá ti ọ̀yọ̀ kan kọ́lá màwé ẹ̀ẹ̀mejì láwé o torí ẹ̀ ètò jẹ́ súnà ó náà ní kọjá pé gbogbo àwọn ìkíní kejì kẹta kẹrin ọ̀nà tá a ṣàlàyé pàmò pípẹ́ fún sọ̀lá ti yìí ó náà ní ọ̀jẹ̀ lílò kọjá pé à ń lò síra wọn ìgbà kan ló lé ìgbà kan ló míì nítorí kó lè bàa jẹ́ pé gbogbo ń tọ́ wá nínú súnà kò sí kan tá a fi ráàlì gbogbo ẹ̀ náà là á múlò gbogbo ẹ̀ náà là á múlò tó bá di ìpèpè fún sọláàtì ní àṣùbà tá a bá fẹ́ pèpè fún sọláàtì ní àṣùbà lẹ́yìn ìgbà tá a bá sọ pé hayya ala al-falah lẹ́ẹ̀mejì a sọ pé as-salatu khayrun min an-nawm as-salatu khayrun min an-nawm nínú gbogbo èyí yòówù a bá lò nínú àwọn oríṣi pèpè a fi as-salatu khayrun min an ìpèpè fún sọláàtù àṣùbà ìpèpè tí máa ń wáyé lẹ́yìn ìgbà tá àkókò sọláàtì bá wọlé èwo ní sì máa wáyé lẹ́yìn ìgbà tí sọláàtì bá wọlé òun náà lè ti máa wáyé lẹ́yìn ìgbà tí alifájàrí bá yọ kìí ṣe tí wọ́n ń pè lóru kìí ṣe tí wọ́n ń pè lóru ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé ètò ń pè lóru ni wọ́n ń sọ torí pé wọ́n rí nínú hadith Abu Mahdhura fanabi sọ pé tó bá di ìpèpè alákọ̀ọ́kọ́ lásùbà máa sọ pé as-salatu khayrun minan nawm ìpèpè alákọ̀ọ́kọ́ lásùbà sóun lè tí wọ́n ń pè lóru ni àbí èyí tí wọ́n ń pè lẹ́yìn ìgbà tí alifájàrí yọ ètò dájú ni pé kìí ṣe tí wọ́n ń pè lóru torí pé ìtàn pè lóru súnà anábì sallallahu alaihi wa sallam fi hàn wá pé kìí ṣe ìpèpè fásùbà anábì ní ṣe ni wọ́n ń pèpè yẹn nítorí kẹ́ni tó ti jí ó lè bá a padà lọ sùn àbí nítorí kó lè bá a lọ palẹ̀mọ́ àti jẹ́sàárì tó bá fẹ́ ṣe sùn yàn wọ́n sì ń pèpè talákọ̀ọ́kọ́ yẹn náà nítorí ẹni tó sùn kó lè bá a jí kó náà lè mọ̀ pé àkókò wà fún tó lè yàn náfìlà náà àbọ̀ bá fẹ́ jẹ́sàárì ṣùgbọ́n ìpèpè tọ́jẹ́ ti àsùbà gangan òun òun lè tọ́ wáyé lẹ́yìn ìgbà tí alifajari yọ wọ́n wá béèrè pé kí ló dé tó bá yẹ pọ̀ níta lákọ̀ọ́kọ́ kí ló dé tán fi pè níta lákọ̀ọ́kọ́ ṣé ìpèpè míì tún wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ìpèpè míì wà lẹ́yìn rẹ̀ òun náà ni al-iqama nítorí pé al-iqama ìpèpè fún sọláàtì ni wọ́n ń pò náà gẹ́gẹ́ bó ṣe wà nù Sahih bukhari wípé zada Uthmanu adana thalithan yawm al-jum'a ọ̀kan nínú àwọn sahaba ó ní Uthman radiyallahu anhu ó ṣe àfikún ìpèpè ẹlẹ́kẹta lọ́jọ́ jum'a ó ṣe àfikún ìpèpè ẹlẹ́kẹta lọ́jọ́ júmọ̀ sẹ́sìn mọ̀ kọ́jọ́ júmọ̀ ìpèpè méjì ni wọ́n máa ń ṣe ìkọ́mà lẹ́lẹ́kẹta torí rẹ̀ ìkọ́mà ìpèpè fún sọ́láàtì wọn. nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam bayna kulli adhanayni sọ́lá àyè àti yanáfìlà wà láàrin gbogbo ìpèpè fún sọ́láàtì láàrin gbogbo ìpèpè fún sọ́láàtì ìpèpè méjì ṣé pèpè méjì náà la ṣe fún sọ́láàtì dọ̀ọ̀ ṣé bá ìpèpè fún sọ́láàtì lẹ́yìn náà la wá sí ìkọ́mà ó túmọ̀ sí pé ìkọ́mà náà ìpèpè fún sọ́láàtì ni torí rẹ̀ ìpèpè alákọ̀ọ́kọ́ tán tọ́ka sí mẹ́rin òun náà ní ìpèpè tó máa ń wáyé lẹ́yìn ìgbà tákòókò sọ̀látul fajr bá wọlé ìpèpè ẹlẹ́ẹ̀kejì ni al-iqama ìpèpè ẹlẹ́ẹ̀kejì ni al-iqama tẹ́lẹ̀ ìgbà tí yé wa àjẹ́ pé kò sí wàhálà ń bẹ. so ibo wa láti wá mọ láti wójútu fún pé nínú hadith abu mahdura anabi sọ pé tó bá di pèpè alákọ̀ọ́kọ́ tó bá di pèpè alákọ̀ọ́kọ́ kó sọ pé as-salatu khayrun minan nawm ìpèpè ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn sì ń pè lálákọ̀ọ́kọ́ nìyí ẹ̀rí wípé ìpèpè ẹlẹ́ẹ̀kejì ní ta lákọ̀ọ́kọ́ ẹ̀rí tó mú àwọn bẹ́ẹ̀ náà ní hadith aisha radiyallahu anha eléyìí tó wá nínú sahih al-bukhari aisha ó nígbà tó ló pèpè tó bá pèpè fún salat almunadat al-ula almunadat al-ula tó ló pèpè fún salat tó bá pèpè fásubà ní ìpèpè alákọ̀ọ́kọ́ almunadat ula ẹ̀ sàkíyèsí rẹ̀ ìpèpè alákọ̀ọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam máa ń dìde láti ṣe rak'ata al anabi máa ń dìde láti ṣe rakata alfajr tó bá jẹ́ pé ìpèpè alákọ̀ọ́kọ́ tẹ̀yìn gbọ́ yìí tó bọ́ sóòrù ni wọ́n bá gbà lérò ṣé ẹ̀yìn ìpèpè alákọ̀ọ́kọ́ tó bọ́ sóòrù lẹ́yìn máa ṣe rakata alfajr aisha wa ni tí wọ́n bá wá ṣe kọ́ọ̀mà anabi ò ṣe sọ̀láàtì alfajr tí wọ́n bá wá ṣe kọ́ọ̀mà anabi ò ṣe sọ̀láàtì alfajr so eléyìí fi hàn wá pé almunadatu alula àbí aladanu àwọn hadith yẹn so àbí ti túmọ̀ rẹ̀ fún wa pé ìpínpín alákọ̀ọ́kọ́ yẹn gangan gangan gan òun náà lè ti máa wáyé lẹ́yìn ìgbà tó alifájàrí bá yọ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ as-salatu khayrun minan nawm yóò máa wáyé lẹ́yìn ìgbà tó alifájàrí bá yọ ni eléyìí tá a pè lóru yẹn àní sọ as-salatu khayrun minan nawm nínú rẹ̀ tọ́ bí yẹn bá wá sọrú rẹ̀ náà kò sí wàhálà ń bẹ kò sí wàhálà ń bẹ nítorí pé eléyìí ò sí nínú nǹkan tẹ́ àwọn májẹ̀mú tó yẹ ká mójútó tí máa jẹ́ kí ìpèpè fún sọ̀lát kó jẹ́ nǹkan tó lálàáfíà òun náà ni pé alákọ̀ọ́kọ́ tẹ́ máa ń pèpè fún sọ̀lát ẹ pèpè fún sọ̀lát lẹ́ni tó farabalẹ̀ tẹ́yìn sì ń wí àwọn gbólóhùn yẹn ní àwíyé àwíyán kó má jẹ́ pé ẹ kàn máa rọ ohùn pọ̀ ẹ jẹ́ni tí ń wí dáadáa ẹ sì máa sọ wípé àwọn òfin tọrọ máa ilmu tajwid ẹ̀ ń lò nínú pèpè fún sọláàtì yẹn gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ ti ṣe sọ gẹ́gẹ́ bí al-idghamu bi ghunnah wal-idghamu bi ghayri al-ghunnah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí gbólóhùn ti wọnú ara wọn tá ràn mú harafi wọnú ara wọn tá ràn mú harafi wọnú ara wọn tá pè lápè àpè má ràn mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà nínú májàmú òun náà ni pé eléyìí túmọ̀ sí pé tá ti jẹ́ pé àbálẹ́ni tó lè pèpè fún sọ̀láàtì yẹn dáadáa tí ó sì wí láwìyí àwíyán tọ̀ ó túmọ̀ sí pé á kàn pé náà ni o kò ní lálàáfíà nítorí pé sẹ́yìn ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìsìtàn máa láwọn pèpè fún sọ́láàtì ariwo lẹ́kàn máa gbọ́ téèyàn kàn máa wú ìwọ́n kàn máa wú bí ìgbà tí bí ìgbà tí wọ́n ti pè spíkà dàrú so àní máa ti ń wí àwọn èèyàn máa bẹ lọ́hùn pé kí bàbá yọ dákẹ́ àgbọ́rọ̀ wọ́n fẹ́ di alétì hmm. so eléyìí túmọ̀ sí wípé tá a bá láwọn ọmọ tó máa pè láwùjọ wa ládùúgbò wa ká fún wa pè mọ́ kí ni wàhálà ti ń bẹ̀ẹ̀ bákan náà nínú àwọn májẹ̀mú onáà ni pé ẹ gbọ́dọ̀ pèpè fún sọ́láàtì kákòókò tó wọlé ẹ gbọ́dọ̀ pèpè fún sọ̀láàtì kákòókò tó wọlé eléyìí a gbọ́dọ̀ mójútó dáadáa láwùjọ wa yàtọ̀ sí sọ̀láàtì fẹ́jìr tó jẹ́ pé lóru wọ́n lè pèpè fún lóru wọ́n lè pèpè fún lóru bó tilẹ̀ jẹ́ pé kìí sì pèpè fún fájírì gbogbo àwọn sọ̀láàtì yòókù ẹ gbọ́dọ̀ pèpè fún ṣáájú kákòókò tó wọlé ẹ rí dájú kákòókò tó wọlé kó tó di pèpè fún sọ̀láàtì ní tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn àkókò sọ̀láwàtì láwùjọ wa wọ́n ń fẹ́ àmójútó ẹ rí i pé sọ̀láàtì dọ́họ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà aago méjì ó ti fẹ́ lùkàn tó pèpè fún ọ àkókò rẹ̀ ni wọ́n ń pèpè fún bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fi falẹ̀ wọ́n ti fi falẹ̀ àsìkò ti wọlé láti bí wákàtí kan kó tó di pé ń pèpè fún tọ́látò làásùrì lọ́pọ̀lọpọ̀ àkókò ètí ìtó tí wọ́n máa ti pèpè fún torí pé ńgbà míì àásùrì lè jẹ́ pé aago mẹ́rin ó ti kọjá kákòókò rẹ̀ tó wọlé gan àwọn ẹlòmíì ti gbàgbé káwọn parí so ibi ibo la fẹ́ fi léyìn sí àṣedànù nìyẹn ẹ ti kákòókò sọ láti òtó kẹ tó pèpè fún bákan náà a rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà sọ láti lọ ìṣá lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wọ́n máa pèpè fún kásìkò tuntun àpèélẹ̀ bẹ́ẹ̀ bá sì ti pèpè fún sọ̀láàtì lápèélẹ̀ ó dájú pé ṣe sọ̀láàtì náà láṣèélẹ̀ yóò máa bọ́ sí àṣedànù kó lọ́n sànù wa. ìgbà míì àṣùbà tẹ́rí yẹn Ramadan la wà yìí pọ̀lọpọ̀ àsìkò tí wọ́n ń pèpè fún sọ̀láàtì kò sí àmójútó ń bẹ̀ rárá ni. ó lè jẹ́ pé àlùfáàjàrí ti yọ láti bí aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́ta aago márùn-ún ó méjì ó kọjá márùn-ún wá gbé gbòǹgbòǹ sẹ́nu yọmọ wa pèpè fún sọláàtì ní nǹkan bíi aago márùn àbọ̀ as-salatu khayrun minan nawm nígbà tó sì mọ̀ pé ọgọ́rù èèyàn nígbà tí wọ́n bá gbọ́ tó pèpè fún sọláàtì yẹn làwọn tó dún jẹ́dú so rírò àkóbá tó ń ṣe fáwọn èèyàn báyìí láti nǹkan bíi ọgbọ̀n àṣẹjú sẹ́yìn ló ti yẹ kán dún jẹ́dú ìwọ lọ tàn wọ́n jẹ pípàsípò tí tò tó kó bá ìkẹnuró wọn lónìí so nítorí ẹ téèyàn bá ti nílé mójútó àsìkò kéèyàn jókòó rẹ̀ jẹ ó fàyè lẹ́fẹ̀ẹ́ lómi bẹ́ẹ̀ bá ti ní lè mójútó àsìkò ẹ fi àyè yẹn lẹ̀fẹ́ lòmíì ẹ jẹ́ kí àwọn ẹni tó bá lè mójútó àsìkò kan máa pèpè fún sọ̀lá nínú májẹ̀mú òun náà ní kọjá pé ẹni tí ó pèpè fún sọ̀lá ti jẹ́ mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ò lè bá wa pèpè fún sọ̀lá gbé ajé kí n máa ń pè mí náà tí máa bẹ́ẹ̀ sí máa pè rárá ń bọ̀ bá di mùsùlùmí náà ń bọ̀ bá di mùsùlùmí náà máa bá wa pè nínú májẹ̀mú òun náà tún ni adhukuriya kẹ́ni tí ó pèpè fún sọ̀lá ti kọjọ́ ọkùnrin ìyẹn ni pé obìnrin kò sí nínú ẹni tí ó pèpè fún sọ̀lá ti obìnrin ò sínú ẹni tó pèpè fún sọlá bákan náà kọjá amínà ẹni tó ṣe fọkàn tán tó rọ́njàmbá ò yẹ kó máa pèpè fún sọlá torí oníjàmbá nìsí yóò pèpè kásìkò tó tó yóò pèpè kásìkò tó tó àsìkò lè ó sì ti lè lọ kó ti lọ kó ti lọ kégbé ti regbé kégbé o regbè kó tó di pé ń pèpè fún ó sì gbọdọ̀ tó ní làákà ẹ̀ akramakumullah wèrè wèrè ó yẹ kó pèpè fún sọlá kí ni a fẹ́ fi ṣe adilani ẹni tó dúró dọ́gba kó má jọ ń jàmbá kó má jẹ bàbá alábòsí torí tó bá gbé bàbá alábòsí ló pèpè fún sọlá àtàwọn èèyàn lè gbé ah irú alábòsí yìí ni tó ń pèpè èmi ò lọ mọ́sálásí tèmi torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn abú wọn mọ̀ ọ́ sí èèyàn kí èèyàn wọn mọ̀ ọ́ sí èèyàn rádaràda wọn mọ̀ ọ́ sí bí àwọn ọlọ́tí ó ti mú wọn títí títí títí gbogbo eyín ti dógùn ẹni jẹ́ pọ́ lọ́tí ni láti ọlọ́ọ́ pé kí ni kí ni jẹ́ kí ni jẹ́ àwọn ọmọ pé tó ṣèṣe ọmọ tí ò ní pèpè fún sọlá wọn bá pè ah, irú rádaràda wò ẹlòmíì wà lè ti torí ti ọ̀daràn rẹ̀ kọ́ mọ́ torí ẹ máa ṣàkíyèsí o bákan náà alábòsù alábòsù tó jẹ́ pé owó ò lè dà yín pọ̀ pẹ̀lú rẹ̀ àfikọ́ jàǹbá yín òun náà lọ pèpè fún sọlá bọ́ẹ̀yìn bọ́ẹ̀yìn irú rẹ̀ káà fẹ́ mbẹ̀ bákan náà à ń fẹ́ kọjá pé ẹni tó pèpè fún sọlá kọjá ẹni ọba sì bàlágà kọjá ọmọ tó ṣe pé ọ̀dàmà ọmọ ẹ̀sìn yàtọ̀ sí rí ọmọ ẹ̀sìn yàtọ̀ sí wa tó bá ti dàgbà débi kọ́ mẹ́sìn yàtọ̀ sí rí kọ́dà kọ́mọ́ ti bàlágà ó lè pèpè fún sọ́láàtì. nínú májẹ̀mú ni kókó jẹ́ pé dè lárúbáwá láàfin pèpè fún sọ́láàtì gẹ́gẹ́ bí súnà ti ṣe sọ kì í ṣe á di gbòǹgbòmù pé ọlọ́run ló ó ọlọ́run tóbi ọlọ́run tóbi ó ọlọ́run tóbi kí ló sọ kí ló ń sọ pè ní bó ti ṣe wá ah, ọmọ yorùbá lẹ́yìn wọn á ní kí ni wọn á fẹ́ àní bí wọ́n ṣe ń pèpè fún sọ láti ibikíbi láyé nù èdè lárúbá ló fi pè bẹ́ẹ̀ náà ní ìkọ́mọ̀ tá à máa ń ṣe ìkọ́mọ̀ ká pè ká sì kọ́mọ̀ pẹ̀lú èdè lárúbá náà torí ẹ̀ nínú súnà òun náà ní kó jẹ́ pé ìpèpè fún sọ láti wà á pè lẹ́sẹẹsẹ a sì gbóhùn sókè pẹ̀lú rẹ̀ nígbà tá a bá dé hayya ala ká yí ojú wa sọ́tún tá a bá dé bi hayya ala ká yí ojú sápá òsì hayya ala ẹ yí ojú sápá òsì ẹ sì dá padà kó tó di pé ẹ parí rẹ̀ hayya ala salat ẹ yíjú sápọ̀ tún ẹ tún yí sápọ̀ ẹ tún máa yí bọ̀ wá sáyé rẹ̀ ńgbà tẹ́ ìbá ìparí ẹ̀ hayya ala falah ẹ yíjú sápọ̀ sí ẹ tún dá padà sáyé rẹ̀ ńgbà tẹ́ ìbá ìparí rẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tó bá tún ṣe hayya ala falah ẹlẹ́ẹ̀kejì eléyìí jẹba. à ń fẹ́ kọ́sẹ́ pẹ́ni tí ó pèpè fún sọ́lá olóhùn olóhùn ohùn rẹ̀ rìn kọ́sẹ́ pẹ́ni tí ohùn rẹ̀ ò débì kan ẹni tó ohùn rẹ̀ rìn ẹ wò nu jẹ̀mọ́ ẹni tó yẹ pé lóhùn tóun rẹ̀ rìn dáadáa kó sì jẹ́ ẹni tó nímọ̀ nípa àkókò kìí ṣe ẹni tó ṣe pé kò mọ̀ nípa àkókò kò sì ní rẹ́ níbi léèrè ìgbà tẹ́ máa ń pèpè fún sọ́lá àti àǹfẹ́kẹ́ dojúkọ àkébùlà lẹ́ni tó ti ṣàlùwàlá lẹ́ni tó dúró kìí ṣe pé jókòó kẹ́ẹ̀sì mú àwọn ọmọ kayin kayin ti fábẹ́là kẹ́ẹ̀ kí ìfábẹ́là ọwọ́ kọ̀ọ̀kan bọnú etí rẹ̀ kẹ́ẹ̀sì dúró láyè tọ́ga kẹ́ẹ̀ dúró láyè tọ́ga àìdúró láyè tọ́ga ó túmọ̀ sí pé ẹ mú gbohùngbohùn lọ́wọ́ gbohùngbohùn yẹn akíkaka rẹ̀ ọ wà láyè tọ́ga so gbọ̀ngbọ̀n tí akíkaka rẹ̀ wà láyè tọ́ga ó ti tó tàbá ti lè ṣe báwọn àdúpẹ́ fọlọ́ ǹjẹ́ o gbogbo sọ láti tàbá wá pé kákòókò tó wọlé o àpèdànù lásán ni o àpèdànù lásán ni ìgbára gbóná lásán ni tẹ́bá ti gbọ́ pé wọ́n ń pèpè fún sọ láti ká àkókò rẹ̀ òtítù ẹ̀ má dáhùn ẹ̀ má dáhùn nǹkan sí ẹni tí ń pèpè nù torí tọba tí ọba jẹ́ bẹ́ẹ̀ ṣe bí wọ́n sọ pé kẹ́ni tó pèpè fún sọ láti kọjá ní ìfọkàntán bó ni wọ́n ti wá jẹ́ ní ìfọkàntán báwọn gbolo ti jẹ́ ní fọkàntàbà so ṣùgbọ́n àṣùbà àṣùbà wọ́n pèpè wọ́n pèpè fún un ṣáájú kálífàjárì ó tó yọ ní òdi wọn tẹni tó fẹ́ kọ́ ẹnu rọ́ṣẹ̀sìn fọlọ́n yóò fi lè jẹ sáré ní òdi wọn ntí ẹni tó ti wà ní dúró ṣẹ̀sìn fọlọ́n yóò fi lè padà lọ sùn ní òdi wọn ntẹni tó sùn fi lè tají ní òdi wọn ẹni tó ṣe é pé ó ti dìde ìyẹn náà fìlà fọlọ́n yóò fi lè ṣe sọ̀láàtù wítìrì nígbà tí alifájàre bá wa yọ ìgbà náà láwa pépè lè sọ̀rọ̀ àti sọ́bẹ̀ báwọn fọkọ̀ ha ò ṣe máa sọ pé ńgbà tí alifájàre bá yọ lẹ́wàá pépè fún sọ̀rọ̀ àti sọ̀bẹ̀ torí pé talákọ̀ọ́kọ́ nǹkan ṣe fún sọ̀rọ̀ àti sọ̀bẹ̀ òjò yọ. kí láwa máa wí o àwa tá à ń gbọ́ pé wọ́n pépè fún sọ̀rọ̀ àti tá à pépè fún sọ̀rọ̀ àti ẹni tí bá ń gbọ́ pé wọ́n pépè fún sọ̀rọ̀ àti lọ́kùnrin أشهد أن لا إله إلا الله أينوني أشهد أن لا إله إلا الله تما تتوي ونو تتوي أشهد أن محمد رسول الله ونوني أشهد أن محمد رسول الله تما واد بحي على الصلاة أني لا حول ولا قوة إلا بالله bẹ́ẹ̀ tí wọ́n bá tún tún wí ó tún sọ pé la hawla wala quwwata illa billah tí wọ́n bá sọ pé hayya ala al-falah ó sọ pé la hawla wala quwwata illa billah tí wọ́n bá tún tún wí ó tún tún la hawla wala quwwata illa billah wàá tún tún wí. tó bá jẹ́ pé wọ́n pèpè fún àṣùbà àpàlùfáàzàrì ti yọ wọ́n ní as-salatu khayrun minan nawm ìwọ náà sọ pé as-salatu khayrun minan nawm tí wọ́n bá tún tún wí wọn náà tún sọ pé as-salatu khayrun minan nawm nígbà tí wọ́n bá sọ pé la ilaha illallah níparí wọn náà sọ pé la ilaha illallah láì jẹ́ pé ọ sọ pé muhammadu rasulullah o torí pé ntànàbí sallallahu alaihi wasallam ń sọ níbi irú tí wọ́n ń wí ní kẹwì ibi tí ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ lànàbí ti sọ fún wa ibi tí wọ́n ti sọ hayya ala àti hayya ala ẹ sọ pé la hawla wala quwwata illa billah nígbà tí wọ́n bá pèpè fún sọ̀láàtì tán wọ́n ti ń dá wọn lóhùn nígbà tí wọ́n bá pèpè fún tán ọ wá sí àsọ̀láàtì fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní jẹ́jẹ́ allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wàá ṣe bẹ́ẹ̀ ní jẹ́jẹ́ eléyìí tó túmọ̀ sí pé irú ìdáhùn mi máa ń ṣe tí wọ́n bá pèpè fún sọ̀láàtì tán tí wọ́n máa wá sọ sínú gbọ̀ngbọ̀n pé wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim kò sínú súnà kò sínú súnà sáti pèpè fún sọlá ti kò kó mẹ́ pèpè fún sọlá ti kò gbé gbọ̀ngbọ̀n sílẹ̀ kò sí nídìí tó bá ti pèpè fún sọlá ti kò nídìí ká máa sọ wórówóró kama wa kama wa pariwo kama sun rara ẹ dìde o ẹ wá ṣe sọ láti o ó sẹ́jú mẹ́ta o ó kù sẹ́jú mẹ́rin kí n ta ń bẹ̀ ọ́ ẹni tí ó ṣoríire tó bá ti gbọ́ ń bọ̀ ẹni tí ò ní wá ẹ̀ bá ń sun rárá jù bẹ́ẹ̀ lọ kò ní wá náà ni ẹ sì tún gba èèyàn tún dẹ́sẹ̀ látàrí pé èyí tí wọn fi bẹ̀ wá la mójútó tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ pé ìgbà tó máa pèpè fún sọlá tuntun á sì àsọlá tó fáwọn nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ in tó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma tánàbì ká máa wí lẹ́yìn rẹ̀ á tún wí ànàbì ní ẹni tó bá sọ báyìí nígbà tó gbọ́ pé wọ́n pèpè fún sọ̀láàtì tán allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wab'athuhu maqaman mahmudan alladhi wa'adta حلت له شفاعتي يوم القيامة أخرجه البخاري النبي صلى الله عليه وسلم ó ní gbogbo ẹni tó bá ṣe àdúrà yìí lẹ́yìn ìgbà tán pèpè fún sọ̀láàtì tán ìyẹn ni pé wọ́n ti dáhùn ó ti dá ẹni tí ń pèpè lóhùn ó tún ṣe àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìparí ó tún wá jẹ́ni tó ṣe kó tún ṣe àdúrà yìí allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wab'athuhu maqaman mahmudan alladhi wa'adta téèyàn bá wí bẹ́ẹ̀ hallat lahu shafa'ati yawm al-qiyamah ìsìnkú ẹ̀mí ti dẹ̀tọ́ fún tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyamah gbogbo àlàǹfẹ́ kànáà bí oṣù kẹfọ́n wa. iṣẹ́ lè yàn ṣe téèyàn fi rí kíkà sí pọ́kàtí kò ọmọ akọrin gánà ẹ̀bì ni ó sì pẹ̀ wá yorùbá dọjọ́ agbẹ̀ǹde àhàn ó ṣiṣẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ rẹ̀ ó lè jọ́dá nǹkan á máa retí ìsìnkú anábì sallallahu alaihi wa sallam Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ọgbà ẹgbà ọ̀rọ̀ alátọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam ọlá nàbì sọ pé man qala hina yasma'u al-mu'adhdhin ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa anna Muhammadan abduhu wa rasuluhu رضيت بالله ربا وبمحمد رسولا وبالاسلام دينا غفر له ذنبه يعني كان تبع صلاين باتي أقوى تنكو كيف صلاة تان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله مجاري بكو السيوبا كنت تلات فدور جواسف ما في الله وأني كان كل ركم مستجاري بأن محمد صلى الله عليه وسلم يروى الله ينسي الله رضيت بالله ربا ويانسي الله نيولوا wabi muhammadin rasuula mo yọ́nú sí ànábì muhammad sallallahu alayhi wa sallam níránṣẹ́ ọlọ́ wabi islámi dìínà mo sì gba ìsìláàmù lẹ́sìn òfìrọ̀ lahu dhanbo ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀wọ̀n àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ṣe téèyàn ṣe tọ́lọ́run fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún èèyàn mélòó ló ń sojú kòkòrò láti mọ orí ilé bí iye ẹni tí ń sojú kòkòrò láti wí pé lóun tọ́lọ́run ọba fi là níyìn ọlọ́run kó ṣàánú wa lẹ́yìn eléyìí èèyàn wàá ṣàdúà èèyàn tọrọ gbogbo téèyàn bá ń fẹ́ nítorí pé lẹ́yìn tí wọ́n pèpè fún sọ́lá ti tán kó tó di pé wọ́n pè kọ́ ọmọ wọ́n sì kọ́ ọmọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àyè gbígbàdúrà àyè gbígbàdúrà. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba kí o bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí kọ́lọ́n jáde wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n jẹ́ kí àwa náà rí àǹfààní kárí ọ̀rọ̀ náà fi ṣe àǹfààní láyé àti ní ọ̀là àdìkámọ̀ nígbà tẹ́ mẹ́nuba fún wa nípa ìpèpè fún àwọn sọ̀làwàtì a fẹ́ béèrè pé ǹjẹ́ ń bẹ nínú àwọn sọ̀làwàtì tó jẹ́ pé tó ìpèpè mọ̀ bàṣàrọ̀ ta yẹn gbọ́dọ̀ ṣe kọ́ mọ̀ náà ni àbí. rárá rárá kò sí òun kò sí lẹ́yìn jẹ́ àgbọ̀yé kan tó wà lọ́dọ̀ Imam Malik rahimahullah eléyìí tó tọ́ka sí wípé tó máa ti pèpè fún solatul Maghrib ẹ̀sìn kọ́ ọmọ lẹ́ẹ̀kan náà ni àwọn lérò wípé àkókò Maghrib wọ̀ ha torí Malaika Jibril ìgbà tó wá sàlàyé àkókò solat ìjọ tó wá níjọ́ kìíní àkókò tó wá níjọ́ kìíní náà lọ́wọ́ níjọ́ kejì Imam Malik wa gbọ́ ipa àkókò Maghrib wọ̀ ha ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ni pé àkókò magrebu fẹ́ gẹ́gẹ́ bí sọlọ́láàtì yòókù torí tó wà nínú hadith abdullahi ibn amr radiyallahu anhuma wọn nàbí sallallahu alayhi wa sallam sọ pé waqtul magrebi ma lam yaghribi shafaq àkókò magrebu ń bẹ lópin ìgbà tí àwọn papọ̀ ọba ti pamọ́. wàá dúpẹ́ fún ọlọ́run bàbá ibà ni a dúró sí ní alẹ́ <clears throat> nítorí àsìkò wa ẹjá pàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́ńsọ̀ wájú ọ̀la lọ àti àwọn olùmọ̀ wa tẹ̀yìn aráalé wasalaamualeykum warahmatullahi wabarakatuh.